àmín. àlejò làrùn. àlejò làrùn. bó bá dé. bó bá dé. tí ọba wọ bìkan. bí ọba wọ bìkan níbi tọ́jẹ́ pé ọlọ́run ti kọ́ pé yóò débẹ̀. níbi tọ́jẹ́ pé ọlọ́run ọba ti kọ́ pé yóò débẹ̀. yóò lé àlàáfíà àlàáfíà ó yẹra fún kó má kó ìdọ̀tí ẹ̀ bá òun. yóò lé àlàáfíà àlàáfíà ó wá yẹra fún pé kó má kó ìdọ̀tí ẹ̀ bá òun. mo rẹ́ gbìn lòun torí ẹ̀gbin lòun. mímọ́ ni àlàáfíà. mímọ́ ni àlàáfíà. àlàáfíà ọwọ́ yẹra fún kóun náà ṣe tiẹ̀ bọ́lọ́hún ti ní yóò ṣe lára ẹni tó fẹ́ ṣe. Abdul Jalil lórí ayé bó o ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ah! ẹ kọ́kọ́ sọ ráńpẹ́ nípa ayé náà ẹ sọ ráńpẹ́. Hmm, Ọlọ́run kí ó jẹ́ kí a rí yín pẹ́ ọlọ́lùbáríkà nàbọ̀ Muhammad kó ṣe eléyìí ní ìdìde padà ìdìde àlàáfíà. Àmín ìdìde ọlá ìdìde ọlà tí àáfà òfin ní di atọrọjẹ àbí oníbàárà àbí nǹkan kan láburú hmm. ọlá àlùbáríkà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlá àwọn tí olúwa ti lò yín fún ní sábàbí tó ti lo bàbá sheikh muhyiddin ajani bá lò fún ní sábàbí ọlá àlùbáríkà wọn ni Ọlọ́run mo wà ní kotonu ní ọ̀rọ̀ pọ̀ hmm. àmọ́ kí n gé ṣe hàn pé wọn sọ pé àlá innamal qur'anu. Hmm. تسعة أحرف أيوة. أتيت بها في بيت شعر بلا خلل بلا خلل حرام حلال محكم متشابه بشير نذير قصة عزة مثل أيوة so kí n ra gé ní rẹpẹtẹ lọ́sàn-án ọjọ́ náà mo kàn rí pé. ẹ tẹ́tí ẹ gbọ́ tán àlùfáà wa orí ayé. mo lọ sí Kòtónù ẹ lọ orílẹ̀-èdè Kòtónú Kòtónú mọ̀dàlá. mo lọ sí jamiu akambe tó ń pè ní jamiu atul batuto ní àjàṣe. yunifásitì kan ti ń jẹ́ báwọn níbẹ̀ batuto. bẹ́ẹ̀ni kódà ó fẹ́ lójú àwọn tó mọ̀ pé mo lọ síbẹ̀ torí mi sá kan kún ilé pé jẹ́ kí n fòkè odò sọ́hùn hmm. ká tún chẹ́ǹjì ààyè hmm. ká tún wá mímọ̀. ṣé fún dèrò sí ìyàlẹ́ lọ. fún dèrò àṣà fún pé mo lọ wá mímọ̀ sí. àti lọ kẹ́kọ̀ọ́ àyíwá mo kàn rí i pé mo délé lọ́sàn-án ọjọ́ náà ni mo bá ní mo fẹ́ lọ tọ̀ mo ṣe ní mo fẹ́ lọ tọ̀ mo ń bọ̀ láti ibi tí mo lọ tọ̀ mo ń de belt lọ́wọ́ mo rántí pé jeans ni mo wọ̀ níjọ́ náà hmm. mo ń de belt lọ́wọ́ ni tọ̀mí tó ti ń gbọ̀n mí lẹ́sẹ̀kẹsẹ̀ mo padà sí bathroom mo lọ tọ̀ mo tún ń bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo tún padà mo tún lọ tọ̀. Hmm. ó jẹ́ lẹ́ẹ̀kẹta. wá jẹ́ òrì ẹ̀mẹ́fà bẹ́ẹ̀. ẹ̀mẹ́fà asalaam. nígbà tí yóò fi di alẹ́ mi lè kà á mọ́. nígbà tí yóò fi dalẹ́. mi lè kà á mọ́ débi pé ìtọ̀ yẹn ti mú séǹtì bí òróró ara jáde. Hmm. mo ti tọ omi ara tán. Hmm. Hmm. mo sá manage títí di ọjọ́ kejì nígbà tó wá di ọ̀sán ọjọ́ kejì. Ah. mo wá pe Allahu Latif afáwà kan wà nílùú. bàbá ní bẹ́ẹ̀ ni Allahu Latif àwọn náà wọ́n pè mí fún wáàsí tí mo hmm, lọ ń gbà yìí mo wá tọ́nú gbà yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni táwa tájọ pàdé ìpẹ́sà Mashallah. n bá dẹ̀ mo pè wọ́n mo ní à ah, ẹ̀mí mi sọ pé tí ẹ̀ bá wọ́nà àti gbé mi kó n lè gbé mi lọ sọ́sibítù kan lónìí tí ẹ̀ bá wọ́nà mi rò pé máa dọ̀la o. Allahu Akbar ẹ sọ báwọn. bẹ́ẹ̀ni mo tọ́ dẹ̀ ni. yasalam. ọ̀rọ̀ tí mo sọ yẹn kí n tó sọ̀rọ̀ yẹn tán gbogbo ara gbogbo agbárí mo gbogbo nǹkan ti wíìkì mi ò mọ̀ mo lè ju fóònù lẹ̀ kété tí wọ́n dé ilé olókè nílé tí mò ń gbé mi ì mọ̀ bí wọ́n ti gbé mi désàlẹ̀ ìjọ́ hmm. kejì ni mo tó mọ̀ pé mo ti wà lọ́sípítù. ọjọ́ yẹn mo kọ́kọ́ san one point six million. lápò ara yín. torí hospital ńlá ni hospital àwọn Paris ni tí àwọn France àwọn France náà ló bẹ̀ bí àwọn òyìnbó mi nǹkan kan ni. lẹ kọ́kọ́ kó one point six million kalẹ̀. mo kọ́kọ́ san àtọwọ́ yàrá àtọwọ́ pé wọ́n máa sùn mọ́jú wọ́n sá lò bíi bíi ọjọ́ mẹ́jọ kọ́ mo lò ń bẹ̀. torí mo mọ̀ pé orí ayé tí mo mọ̀ nínú àlùfáà ọ̀dọ́ àfa àtọ́lọ́ ní kó máa rí ìtajà sí tó sì ń rówó níwọ̀n tọmọlúàbí kíkan pàtàkì lẹ́jẹ̀. wọ́n sì ń pè mí ní programu nkútọ́nu yẹn náà ní wàásì ní MC ní rohid débi pé àwọn mọ̀ṣákìlù kan fẹ́ ṣẹlẹ̀ débi pé ńgbà tí wọ́n ń gbádùn wa hmm. ṣe mọ̀ ìfẹ́ wọ́n fẹ́ lè má fẹ́ pe ẹlòmíì mọ́ hmm tí àwọn ẹlẹ́lẹ́gbẹ́ wa àwọn àfáàbẹ̀ tí wọ́n rọ nǹkan oríṣiríṣi lura wọn hmm. láì ṣe mí eh. àmọ́ tí kí n bá sọ pé lura wọn ta ni nǹkan bà hmm. èmi ni nǹkan bà. Hmm. nǹkan kò ní báyìí bí kúrò ti la títí bí mo ṣe wà lọ́sípítù làwọn àfáàbẹ̀ ńlẹ̀ àwọn alábìlẹ̀ tí wọ́n ń ṣàdúrà kọ́dà wọ́n pẹran eré ni àwàdà ni eré ni àwàdà ni àwọn èèyàn dìde ràn lọ́wọ́ kọ́dà láìpẹ́ jọjọ́ kan níjó ní kan báyìí alájà wa rọ̀ṣídà kùn rọ̀ṣídà Hmm. ọmọ bàbá wa látàndá bẹ́ẹ̀ ni látara sábàbí èèyàn dáadáa hmm. látara ṣíra mùdírù lékè wọn hmm. tó sọ̀rọ̀ mi fún wọn wọ́n fún mi ní two hundred and fifty thousand. láìpẹ́ yìí. láìpẹ́ jọjọ yìí. ta ló fi ṣe àwọn nǹkan tí mo ṣàlàyé fún yín lórí kó tó gbé pé àmọ́ ipa ti pin kùdìẹ̀kùdìẹ̀ tó kù kò tí ì kára wọn. kí ni gbogbo nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ lọ́hùn tẹ gba treatment tán lọ hospital yẹn tẹ kú òun bẹ kí làwọn tó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Ah. nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ ó pọ̀ nígbà tí mo tún ti hospital dé ah. àárẹ̀ yẹn tún padà. kí ni wọ́n diagnose. Eh, diabetes ni. Mm-hmm. because ṣe é ráwọn èèyàn ti ń gbọ́ wa. o ti wá wà chronic. Aha a ní àwọn èèyàn tó over one thousand tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí a sì rí nínú wọn lẹ́ni tí yóò tó lè mọ nǹkan tí ó lè má jẹ́ ká pàdánù ẹ̀bùn yìí a gbọ́dọ̀ ẹ̀bùn ẹ sọ̀rọ̀ obìnrin kan gbà kan pé bí yàn bá sí obìnrin fẹ́ tí yàn fẹ́ obìnrin dèdè rìn yóò ṣe bákan yóò ṣe bákan ẹ ẹ ṣe káwọn èèyàn ó rí ká lè mọ ẹrú ẹ̀bùn tí mò ń wí. mo ní àwọn àáfàá níjọ́ òun wọ́n á máa fi àwọn obìnrin kan sin lọ́hùn wọ́n á máa fẹ́ wọn nítorí pé wọ́n fẹ́ fi wọ́n sin lọ́hùn. Hmm. ẹ má sọ bí ìgbà tẹ́ ẹ sọ sórí fún mi ẹ yẹ ṣé fáwọn èèyàn gangan. bàbá wọn mú wọn lẹ́yìn pé sáà ń so lọ́dọ̀ mọ́ mú wọn kínní lónà tẹ̀lé bàbá rẹ̀. ẹ fọwọ́ kọ mi ṣe. pé dáàdì mi ń gbò là ń lọ. láìláha ìlàlá. sáà ń so lọ́dọ̀ àfa àfa àbásítù sọ́rí. ẹ yà ó yà ó yà. sáà ń so lọ́dọ̀ àpọ́nlé ànábì akwai yana fi ìdánilọ òkè kódà. nígbà tán bá wá débẹ̀ àfọwà fẹ́ ọmọ àfọwà ti ọmọ mọ́ yàrá òkè pé àlejò ti dé o ìmáàmù bá sì ti wá kí mi o òun náà má bọ́ sísàlẹ̀ yìí fẹ́ rí ọ má wà o kò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni kò fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé òun òun níyàwó kan nulẹ̀ tọ́jẹ́ bọ̀ bẹ̀mílẹ̀ kọ̀ wọ́n dànù bílẹ̀ sùn ìyàwó tí sẹ́ ń bẹ lára rẹ̀. náà ni mo ti gbọ́ ẹ sáwọn pé bí kẹ́ bá fún mi sí bí kẹ́ bá fún mi sí náà ni màá dúró sí láìláha ìlàlá. àmọ́ ṣé wọ̀ wá ní rántí tilẹ̀kùn lẹ́nu ọ̀nà. láìláha ìlàlá. ṣé wò ń bọ́ sísàlẹ̀ báyìí ọkàn rọpọ́tọ́ bọ́ta ni yọba kí màmú bá sí tù. ìmàmù bá sí tù ẹ̀ kú jọ mẹ́ta ṣé bí mo ní ọmọ bọ̀ ta. ìṣe mi ni wàá kàwọn ṣé mi. yọba dàdánwò lọ́mọdé àṣìyàwó fẹ́ làwọn àfa àfa kan ṣe wá sí kan jò ní oníbírú rẹ̀ wá nísìn mọ́ máa fi irú rẹ̀ ṣe kí nífọ̀ọ́ nísìn yóò bá dàwa wù lọ ọlọ́mọ sàwálà fún mi. orí ayé gbogbo àwọn tó wà bá náà lè ti rẹ́rìn pátápátá ah, ah. nísọ ṣe ẹtún ní irú ẹ̀mí ẹtún fún mi kàn sí ẹtún fún mi irú ẹ̀mí ẹ dákun ẹ bá mi ẹ bá mi tún gbé kàn jáde káwọn èèyàn tó rí i pé ẹ̀bùn nílò tọ́wọ́ yà náà over one k a fẹ́ kí wọ́n mọ ẹni tá à ń sọ gangan pé ẹlẹ́bùn oníyì onímọ̀ ẹni eré àtàtà èèyàn alfa abdul jalil alimam alhaj asheik abdul jalil. ọládùá ọládùá àti kádàrá àti kádàrá. àrùn fẹ́ àrùn ọ̀fẹ́ ọlọ́run padà léwu náà sọnù àrùn fẹ́ àrùn fẹ́ ọlọ́wọ́ bá ó padà léhun náà sọnù. tó bá ti lo àkókò rẹ̀. tó bá ti lo àkókò rẹ̀. yóò wá ṣe déédéé kò ń gẹ àdúrà tí wọ́n ń ṣe fẹ́ni tí ò gbádùn. yóò wá ṣe déédéé kò ń gẹ àdúrà tí wọ́n ń ṣe fẹ́ni tí ò àlàáfíà ọba lóní ọba lóní ní ọba jókòó dáadáa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ní ọba ti jáde. ní ọba ti jáde. bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n ṣe. ọlọ́wọ́n gbogbo ibikíbi nínú ẹ̀jẹ̀ lọ́wà. nínú ẹ̀jẹ̀ lọ́wà. bínú omi ni. bínú omi ni. bínú bọ́gọ́ ni. bínú bọ́gọ́ ni bí lára egun ni. bí lára egun ni. bínú egun ni. bínú egun ni. bí lára aṣan ni. bí lára aṣan ni. bí nínú iṣan ni. bí nínú iṣan ni. ibikíbi tó wù kó lé wà. ibikíbi tó lẹ́wù kó wa ojú ọlọ́run tó òun kọ́ lọ dá rẹ̀ ẹni tó dá a mọ ibi tó wà. ojú ọlọ́run ọba tó òun lọ dá rẹ̀ ẹni tó dá a mọ ibi tó wà. ọlọ́run wọ́yọ̀ wọlá ànábì lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run wọlá ànábì lọ́dọ̀ ọlọ́run. yóò tọ́lọ́run fi sọ pé ọ̀nà tí wọ́n fẹ́ gbà fi ṣe tiẹ̀ fọ́lọ́run nìyí ọlọ́run wọlé àlùkò àná ọlọ́run wọlé àlùkò àná lazim yóò bá mi fún ẹ lálàáfíà. yóò bá mi fún ẹ lálàáfíà. yóò ránṣẹ́ àlàáfíà sí ọ. yóò ránṣẹ́ àlàáfíà sí ọ. yóò da olé padà sílé lára rẹ. yóò da olé padà sílé lára rẹ. yóò lé àlejò sọnù kó mẹ́. yóò lé àlejò tí ń ṣe àrùn sọnù kó mẹ́. ọlá orúkọ ọlọ́run ti ń jẹ́ ṣááfì. ọlá orúkọ ọlọ́run ti ń jẹ́ ṣááfì. orúkọ ọlọ́run ti ń jẹ́ káfí. ọlá orúkọ ọlọ́run ti ń jẹ́ káfí. ọlá orúkọ ọlọ́run ti ń jẹ́ mọ̀áfí. ọlá orúkọ ọlọ́run ọba ti ń jẹ́ mọ̀áfí. ọlá orúkọ ọlọ́run alálùpàlà sí. fàáfà bó wá jẹ́ lọ́dọ̀ wa ló ti kéwù ní mọ́ríkàsì. bó bá yẹ pé lọ́dọ̀ wa ní mọ́ríkàsì aláwọ̀ láti kéwù ni. làáfà mi ń bẹ láyé. làáfà mi ń bẹ láyé ni. ọlọ́run mú ẹ wá báyìí bó ti mú ẹ wá yìí. ọlọ́run mú ẹ wá bó ti mú ẹ wá báyìí. ìmọ̀ àrà tá àfà mi lè dá pẹ̀lú ẹ ní ti dáadáa. ọlọ́run mọ àrà tá àfà àwọn bàbá ṣẹ́ka ádámọ̀ lè dá pẹ̀lú rẹ ní ti dáadáa. àmọ́ àfà mi ò sí àfà mi ń bẹ. àmọ́ àfà mi ò sí àfà mi ń wọ́n kú wọ́n kú. wọ́n kù sára àwa ọmọ tó wọ́n kù sára àwa ọmọ tó wọ́n kù sára àwọn ọmọ tó bí. wọ́n kù sára àwọn ọmọ tó bí. ọlọ́run wà wọlá yóò àwa méjèèjì náà. ọlọ́run wọlá àtọmọ bíbí àtọmọ títọ́ yóò wọlá àwọn méjèèjì. ibi kíbi tá a bá wà láyé. ibi kíbi tá a bá wà láyé. àtẹni tó mọ̀ọ́rẹ́ náà wọ́n tó iṣẹ́ ádámọ̀ kọ́ ní kéwú. àtẹni tó mọ̀ọ́rẹ́ náà wọ́n tí ádámọ̀ kọ́ ní kéwú. àtẹ̀yí ìpọ́n wọ́n sàn ń jẹ́ yàn. látara ohun tí wọ́n gbà lára ádámù àbẹ́yì tí wọ́n gbà lára àwa tá ádámù ni máa bá mi kọ́ wọn. látara èyí tí wọ́n gbà lára bàbá wa ádámù àbẹ́yì tí wọ́n gbà lára àwọn tí ó já sí pé bàbá ádámù ni máa bá mi kọ́ wọn. ọlọ́run wọlé àlùkò ńlá sí. èmi jẹ́ ọ̀kan. bàbá jẹ́ ọ̀kan bẹ́ẹ̀. nínú ẹni tọ́rọ̀ rẹ̀ dùn mọ́jú. nínú ẹni tọ́rọ̀ rẹ̀ dùn mọ́jú. mo jẹ́ ọ̀kan. mo jẹ́ ọ̀kan. nínú ẹni tó fẹ́ràn rẹ̀ jù. nínú ẹni tó fẹ́ràn rẹ̀ jù. alẹ́ ìjẹta. alẹ́ ìjẹta. mo ti sùn. bàbá ti sùn. mo kàn ń gbọ́ àwọn àmúna wá sí bàbá wo ni. bàbá kan ń gbẹgbẹ wá sí bàbá wo ni wọ́n pilẹ̀ yìí. jẹ́ kí n wò ó. jẹ́ n wò ó. òun sẹ́ẹ̀tì ẹ̀ kò kò dáhùn bọ̀rọ̀. àwọn àyà wa nulẹ̀ wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ kò dáhùn bọ̀rọ̀. nígbà tó ṣe ló wá fi hàn mí. nígbà tó ṣe ló wá fi hàn wọ́n. mo wá gbé mo wá gbọ́ láfọ́lọ́. mo wá gbé ọláfọ́lọ́. wọ́n kí ọlọ́run. ọlọ́run wọlá iye àwọn tó jẹ́ pé ó kí ọlọ́run lára rẹ pẹ̀lú bọ́lọ́run ti yà ẹ́. ọlọ́run wọlá iye àwọn tó kí ọlọ́run lára rẹ pẹ̀lú bọ́lọ́run ti yà ẹ́. ọlọ́run fún ọlá láàbíà. ọlá àfa mi ṣe ká ádàm. àbùlá àlè ìlọrin. ọlá àwọn tó ṣe fọ́l fọ́lọ́run. ọlá ń tó ṣe fọ́lọ́run. lára gbogbo iṣẹ́ ọlọ́run. lára gbogbo iṣẹ́ ọlọ́run. ó kú ó kú. tọ́jà pé ó kú ó kú. ọlọ́kọ̀ tán. ọlọ́kọ̀ tán. bẹ́ẹ̀ ni ó sì máa lọ táyọ̀ fi dàlẹ́ kíámọ̀. bẹ́ẹ̀ ni ó sì máa lọ táyọ̀ fi dàlẹ́ kíámọ̀. ọwọ́ àmì tó ó lo ìgbà rẹ kanlẹ̀. ó lo ìgbà rẹ kanlẹ̀. barikọ̀lá ò ní fárùn lọ. ò ní fárùn lọ. ò ní fi àìgbádùn lọ. ò ní fi àìgbádùn lọ. ìgbádùn. ìgbádùn. ìrọ̀rùn. ìrọ̀rùn. àlàáfíà. àlàáfíà. ọlọ́run pèsè fún wa. ọlá amina. ọlá amina. ọlá amina. ọlá amina. ọlá amina. ọlá amina. bismillahir rahmanir rahim ya shafi يا كافي يا معافي يا دافع يا سلام يا كافي يا شافي يا معافي يا دافع يا سلام يا كافي يا شافي يا معافي يا دافع يا سلام يا معافي يا دافع يا سلام يا كافي يا شافي يا معافي يا دافع يا سلام يا كافي يا شافي يا معافي يا دافع يا سلام يا آمين آمين láti sìn lọ nínú ọ̀rọ̀ tó bá ń wò nínú ìríra rẹ ọlọ́wọ́ máa ránṣẹ́ àlàáfíà sí láti sìn lọ ibi tí ọba ń gbọ́ tó ń gbọ́rọ̀ nínú ọ̀rọ̀ tó ń gbọ́ ọlọ́wọ́ fi àlàáfíà sílẹ̀ fún ọ láti sìn lọ oúnjẹ tó o bá ń jẹ ọlọ́run ó fi àlàáfíà sílẹ̀ láti sìn lọ ọ̀rọ̀ tó o bá ń sọ èyí tí ń jáde pẹ̀lú èyí tí ń wọlé àlàáfíà náà máa jẹ́ fún ẹ alùpàkọ̀ náà lùkúrọ̀ náà sọ ọ̀làfàtìyà.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 حتى أبالغها مليون آمين آمين آمين لا أرضى بواحدتي حتى أبالغها مليون آمين آمين آمين آمين آمين